الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أكرا وأكواب سيريت في رحاب سنة في رحاب سنة àgbàlá súnà gbàgede súnà tí a máa ń wáyé ní gbogbo yọmal jumaa ní aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá ibi tí a bọ̀rọ̀ dínà láti máa tẹ̀síwájú a rí pé a ti ṣàlàyé fúnra wa nǹkan tó máa ń bá ààwẹ̀ jẹ́ ká lè máa ka yìí ká lè jìnà sí i. ó lè ṣeé ṣe pẹ́ẹ́pẹ́ àti mọ̀ yóò mọ jẹ́ rántí àbí àmọ́ díẹ̀ ń bẹ̀ àmọ́ díẹ̀ ń bẹ̀ a kò lè mọ tí òye wa. mo ló fa nǹkan yìí ta ní kára létí pàápàá jù lọ torí àsìkò àwẹ̀ náà ni a sì wà. àtijọ́ kó yé wa pé nínú tó burú jù tíyẹn gbọ́dọ̀ jìnà sí nǹkan tó lè ba ẹ̀sìn jẹ́ mọ́yìn lọ́wọ́ kìí sáwẹ̀ nìkan gbogbo ẹ̀sìn gẹ́gẹ́ tó gbé lọ́wọ́ ṣe pé lábẹ́rẹ̀ ní àwẹ̀ wà tó lè bàjẹ́ lẹ́yìn ó jìnà sí i gbogbo kí mùsùlùmí kọ́mọjọ́ yẹn agbé awo ẹgbẹ́ mọ́lẹ̀ bí ó tún wá burú jù pé káwọn tí wọ́n ká ń pè ní àfà àtàwọn náà látúmọ̀ bárò kú báyìí àwọn náà ó tún mọ̀ ṣe wá àti fún yàn gbogbo tí ń jẹ́ bọ̀ à ń sùn pààrọ̀ òkò kígbẹ́ dídán yẹ̀mí wò gbogbo ìmọ̀ra wọn bẹ́ẹ̀ kíyàn sọ́ra fún un lẹ́yìn náà a wá ka àwọn nǹkan tí wọ́n máa ń ba ààwẹ̀ jẹ́ nípa ẹnìkan ni ó bàjẹ́ yóò sì nídìí kéèyàn tó ààwẹ̀ yẹn san padà gẹ́gẹ́ bí àtúntò fún wa ẹni tó bá máa máa jẹ tó máa máa mu àbí nǹkan tí ó tún wà nípò jíjẹ àti mímu gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún wa àti abẹ́rẹ́ tí máa ń wà nípò jíjẹ mímu fún ni àti nísìn ìfà ẹ̀jẹ̀ sí ni lára ìbẹ́ bíbẹ̀ lọ gẹ́gẹ́ bí a ti ṣàlàyé ní ọ̀sẹ̀ tí ó kọjá bí ìmọ̀ wá ibi pẹ̀lú pé ẹ̀lẹ́yìn ọ̀sán ọ̀bọ̀nà fún gbogbo nǹkan tí ọ̀yẹ́ kò wò tẹ́gbẹ́ bá ti wo ìmọ̀ ń fa ibi fọ́ ọ àbò gbóòórùn rẹ̀ nǹkan tó yẹ pé tó bá ti gbóòórùn ẹ̀ máa ń fa ibi fún ọ̀wọ́ náà lọ́mọ máa lọ gbóòórùn ẹ̀ ibi fún wa jáde lọ́sàwẹ̀ àwẹ̀ ti bàjẹ́ o ṣé bá ti sọ. ẹni tí ń gbàwẹ̀ lọ tí ẹ̀jẹ̀ tó wá rí àìlà rẹ̀ ẹ̀jẹ̀ haidọ̀ àbí ẹ̀jẹ̀ nifas ó bímọ kódà bó kù ṣẹ́jú kan tí òun ti wọ̀ tó bá sí àwẹ̀jọ́ náà ti bàjẹ́ ṣé bá ti sọ. ó ní masturbation ó ti gbàwẹ̀ rẹ̀ ti bàjẹ́ o kí yẹn ó láníyàn pé wọn gbàwẹ̀ mọ́ dàbí ó jẹ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ gẹ́gẹ́ bí àwọn tí a ti ṣàlàyé síwájú tẹ́lẹ̀ a sì ṣàlàyé àwọn kan kọ̀ọ̀kan tó já sí pé ọ̀gbà àwùjálẹ̀ rò kó gbàwẹ̀ jẹ́ lẹ́yìn eléyìí a mọ̀ tẹ̀síwájú látara nǹkan tí ó jẹ́ pé yóò bàwẹ̀ jẹ́ yóò wá sọ kìí sí gbèsè nìkan lèyàn san yóò san gbèsè yóò tún san kàfàrà papọ̀ ni ẹni tó bá dẹ́rù nǹkan bẹ́ẹ̀ wò lọ́sàn-án àwẹ̀ kí ni nǹkan náà òun náà ni aljima ẹni tí ó bá súnmọ́ yàwó rẹ̀ lọ́sàn-án Ramadan ẹni bá súnmọ́ yàwó rẹ̀ lọ́sàn-án Ramadan ó ti dáná kàfàrà àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ ó sì ti dáná kàfàrà torí arákùnrin kan ọlọ́bá anábíà muhammad sallallahu alayhi wa sallam náà wọ́n jẹ́ kan ó ní ya rasulallah kìrò ń ṣe ọlọ́run halak mo ti parun ń ṣe ọlọ́run ọba ní sallallahu alayhi wa sallam ma ahlaka fi ramadan mọ̀rọ́ lùyàwó mi lọ́sàn-án àwẹ̀ ń ṣe ọlọ́run ni pé ìjọ lè gbọ́kàn kó lẹ́rùn ẹrú pọ̀sọ̀ ẹrú dọmọlúàbí à ọlọ́run òde tó wọ́n fi ṣe o. ọ̀dà wọ́n á gbàwé oṣù méjì léra wọn láì lábùlà à ọlọ́run ìlágbára ẹ̀ kí ló mú mi kó zírò eléyìí báwẹ̀ náà ni wọ́n á gbàwé oṣù méjì léra wọn. ọba ni ọ̀dà tó lè sọ kọ́ bọ́ èèyàn ọgọ́ta kò fún wọn lóúnjẹ kò bọ́ wọn yó ó lóun ò lè ṣe kò fún ìmẹ́ta èèyàn ọgọ́ta lóúnjẹ ó lóun ò ní kankan léyìí fi ń yé pé iṣẹ́ ń pè ní kàfàrà nìyẹn ẹni tó bá ti dáná lọ́sọ̀ rọ̀mọ́dọ́n tó súnmọ́ yàwó ẹ̀ nínú kọ́ sí kínni tó bá rẹ́rú yóò ṣerú dọmọlúàbí ẹ̀rú sì ti wọ́n lásìkò tá a wáyé tó bá ti rí kó ṣe kínní bóyá kò rẹ́rú tàbí kò rówó tí ó fi ṣe bóyá gbàwẹ̀ ọ̀gbìta oṣù méjì lera láìlábùlà kódà àwọn oṣù méjì yìí èèyàn gbọ́dọ̀ sinmi wọ́n sinmi ìkẹ́kẹ́ tó lè fa pé kó lábùlà nípa pé ẹsikíìsì tí sẹ̀rí àtìláàmù tó fara mọ́ tó bá ṣẹlẹ̀ sí ni bóyá obìnrin nígbà lọ ní haidu rẹ̀ bá dé ló ti pé kò lè gbà mọ́ àbí ọ̀rẹ́ yẹn lásìkò yẹn tí ò lágbára ti gbà wẹ̀ nìkan ló lè fa kéèyàn ló fi lè lábùlà yàtọ̀ sí yẹn ní sinmi rẹ̀ ní sinmi rẹ̀ náà bí ìkẹ́ yìí bó ṣe rí nìyẹn. àwọn ìdájọ́ kọ̀ọ̀kan tó wá ní ṣe pẹ̀lú nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká kíkí ká gbọ́ tó ṣe pẹ̀lú kí yóò súnmọ́ ìyàwó ẹni lọ́sàn-án Ramadan nínú àwọn ìdájọ́ yìí ni pé ẹni tó bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án Ramadan tí nǹkan kò sí ìdí pálá rẹ̀ tí ó gbàwẹ̀ tẹ́lẹ̀ ni ìdí pé tó ṣe darí ìrìn àjò gbé ni kò sínú àwọn ẹsíìsì kan tí ó lè gbà fà á pé kínní ó ti gbà ó láwẹ̀ náà tẹ́lẹ̀ alẹ́ ó súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn-án àwẹ̀ tó fi dáràn tó dáràn lẹ́yìn ìgbà tó súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn-án àwẹ̀ tán ìtànù kan táwí bá ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ wá nídìí àti ṣe ìrìn àjò ìyẹn súnmọ́ sáyà àwọn ìwé bíi aago méjìlá àárọ̀ méjìlá pàtó ó di bíi aago mẹ́ta sí mẹ́rin tó bá nídìí àti ṣe ìrìn àjò ṣe ìrìn àjò tó fẹ́ ṣe yẹn àbó tiẹ̀ wá rẹ̀ tó ipá rẹ̀ tí èyí ló fi gbàwẹ̀ tẹ́lẹ̀ ní wá rẹ̀ bẹ́ẹ̀ káwa ní nǹkan tó ṣe yẹn ìṣẹ́rin tó ṣẹlẹ̀ sí yẹn tí kò níjọ́ dára kàfàrà mọ́ ni rárá o ó ti dára kàfàrà ó ti dára kàfàrà torí kó ti dára kàfàrà kírú àwọn nǹkan yẹn ó tó ṣẹlẹ̀ sí i ó ti dára kàfàrà kó tó ṣẹlẹ̀ sí i lẹ́yìn ò lè ti kàfàrà wọn gbé dànù kó ti ṣubú kò sí ń tọ́jọ́ tó bá já sí pé ọkọ jẹ́ ìyàwó ń pa ni ìyàwó náà jẹ́ aláwẹ̀ ọkọ wa jẹ ń pa láti fi súnmọ́ tú láti sọ́sàn àwẹ̀ wọ́n níyàwó òun ò nídìí kàfàrà tí ó san o kì ní kàfàrà kankan tí ó san torí pé wọ́n jẹ́ ń ni. ẹni yòówù tó bá mọ̀ bí ìwọ ni ìyẹn gbọ́dọ̀ súnmọ́ ìyàwó ẹni lọ́sàn-án àwẹ̀ ṣùgbọ́n kò mọ̀ pé ìdájọ́ tó wà ń bẹ́ẹ̀ ìdájọ́ tó lágbá báyìí ni ó fi wá sí àìmọ̀ún kò ní kọ́ mọ́ sí ìdájọ́ òun àìmọ̀ pé ìdájọ́ báyìí ló wà fún yìí ò ní pé à ìgbà tó mọ̀ pé ìdájọ́ báyìí ló wà fún torí ẹ̀ wọ́n kàn san gbèsè láti ní rárá yóò san gbèsè yóò tún san kàfàrà papọ̀ bí ó ṣe ṣe nìyẹn. ẹlòmíì tó bá tó fẹ́ ya ọ̀daràn mọ́ràn ó ti lẹ́mi kó wọn fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ ó tó wá ní bí n kọ́kọ́ gbìn fi nǹkan sára ná tó mo tọ̀ pé mo bá súnmọ́ ìyàwó yìí láwẹ̀ mọ́ ó sẹ́ ọkọ̀ wa jẹun ná lẹ́yìn náà tó wá sí kíni tó wá súnmọ́ ìyàwó àlú eléyìí ọ̀daràn ńlá ọ̀daràn burúkú gbà mí ẹsẹ̀ rẹ̀ tó lágbára ẹni tó súnmọ́ ìyàwó lásán lọ ẹsẹ̀ ńlá ni ẹlòmíì ó sí àyà ní púpọ̀ àṣìbẹ̀rù akíbọ̀tán ọ̀rọ̀ kò jẹrújọ́ kan tó wọn pàdé ọlọ́run ọba mú wọn ṣèṣì gbogbo tó ń ṣe. tẹ́lẹ̀ ẹni tó bá já sí pé ó wà lórí ìyàwó ẹ̀ nígbà lásìkò ni alfijari bá yọba ó sì dìde bóyá ó gbọ́rùn pípé ó sì mọ̀ pé ẹni tí máa ń pèrò yìí mo máa ń sọ àsìkò tálífàjà àdìbá yọ ní máa ń pèrò ó fi wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó sì dìde wọ́n bá dìde wọ́n ní kó lọ wẹ̀ náà ni wọ́n máa bá wẹ̀rẹ̀ lọ ìyẹn kò sí ìkùkù tí ó ṣe yẹn nígbà bí nǹkan bá wá lẹ́yìn ìgbà náà kò gbáwí kò gbáwí ṣùgbọ́n bí ó ṣe gbọ́rùn yẹn tó pé ìrun ti ẹni sí làdáni yẹn làdáni tó sásìkò ni bó ṣe gbọ́ kọ̀ wá dìde ọba tó ń kọ̀ntínú àà ah, yẹn ó ti dára kàfàrà báyìí ó ti dára kàfàrà àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ yóò san gbèsè yóò tún san kàfàrà kí ó san nìyẹn. gbogbo eléyìí tá a wá wí yìí ó ní í ṣe pẹ̀lú inú rọmọdọ́ọ̀nì gẹ́gẹ́ rọmọdọ́ọ̀nì téèyàn wà ń bẹ̀ téèyàn ń gbà lọ́wọ́ tó bá ti lè bẹ́ẹ̀ òun ṣùgbọ́n ẹni tí ń san gbèsè Ramadan tó ti jẹ tẹ́lẹ̀ àsìkò tí ń san gbèsè yìí ìyàwó rẹ̀ wá mú lójú tó bá rọ́ọ̀lù ọ̀daràn kàfàrà o ilé gbèsè lásán ní ọ̀sán lọ́sùn bẹ́yẹn padà ni ibi kàfàrà ẹni sì pẹ̀lú tíyẹn bá ti nínú oṣù Ramadan gẹ́gẹ́ òun ló ní í ṣe pẹ̀lú ẹlòmíì tó wá ń bẹ ó súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́jọ́ kan náà wọ́n yẹ kúnyẹ súnmọ́ ìyàwó yẹn lẹ́ẹ̀mejì níjọ́ kan náà wọ́n ní ilé bákan méjì náà ni inú kọjá sí pé ó sì súnmọ́ láwọn kó sì san kàfàrà tọ́ba ti fi kàfàrà ọkọ̀ tó tún wá sí lẹ́ẹ̀kejì àyẹ́pẹ́ kàfàrà méjì ni ọ̀sán wọ́n yẹ kó ti ṣe kan tẹ́lẹ̀ bóyá láàárọ̀ ni tó bá tó dàsán ó tún sì mí tí ìrìsà kàfàrà ní kàfàrà kan náà ni yóò san báyìí. gbẹ̀ndọ́ ayé pé ijó kọ̀ọ̀kan ẹ̀ẹ̀mejì òun ò ní kan sí lọ́wọ́ síbẹ̀ abẹ́ẹ̀mẹ́ta jọ́bù kan ní rọ̀mùdán ní fún súnmọ́yàwó rẹ̀ ẹ̀kún kàfàrà jọ́ kọ̀ọ̀kan òun náà ni ó san bí ìyẹn ti rí òun yìí gbẹ́kìnyàn bẹ̀rù ọlọ́run ọba náà ká bọ̀wọ̀ fún rọmọbọ́ọ̀nì yìí gbogbo tó sì lè máa mú wa dára kàfàrà yìí ká sọ́ra àtàbárí pé olójú kò mọ́ lọ ni wá ká jìnà sí ìyàwó wa lásìkò yìí kí ìyàwó náà sì máa kó bẹ̀rù ọlọ́run kó mọ bí ó sì máa múra lọ́sàn-án àwẹ̀ kó má kó bọ́kọ èyí ká sọ́ra fún nǹkan báyìí náà bí ìyẹn ti jẹ́ àwọn nìyẹn nínú tí ó wá tó yẹ ká mẹ́nu bà lábala àwọn nǹkan tí ó máa ń ba ààwẹ̀ jẹ́ òun ni pé gbogbo tí a wá kà pé máa ń ba ààwẹ̀ jẹ́ yìí ní nǹkan mẹ́nubà yìí ìṣe pé ó kàn ba ààwẹ̀ jẹ́ báwọn náà láìsí pé ó ní májẹ̀mú tó dé àwọn májẹ̀mú mẹ́ta ó fún alákọ̀ọ́kọ́ ni pé kọjá sí pé ẹni yìí ọmọ pé nǹkan yìí nǹkan tí máa ń ba ààwẹ̀ jẹ́ ni tó bá lóun ọ̀mọ̀ náà tí bàbá wa mọ̀ nípa sí pé tí òjò mọ̀ ẹsíìsì tí òjò mọ̀ ọjẹ́ níhùn irú ẹni yẹn bá láìfi gbẹdọ̀ ẹ̀kọ́ ẹsíìsì tí òjò mọ̀ wà kọ̀jẹ̀ níhùn pé tó wà lásìkò láwùjọ àwọn àfà àwọn olùmọ̀ kí ò wá bí ó sì lé ẹ̀mọ́ ẹ̀kọ́ nípa ẹ̀sìn rẹ̀ tó wá lóun ọ̀mọ̀ rárá irú yẹn kọ́ là ń sọ kí èsì pé bóyá ìtàn yẹn nǹkan tó pamọ́ ni. ṣùgbọ́n ẹni tí ó mọ̀ láti rí i pé ẹsikísì tí òjò ọmọ wọn jẹ ní o kì í ṣe pé bóyá bóyá arú ẹni bẹ́ẹ̀ bóyá mùsùlùmí tó ṣe gbà síláàmù ni àbí ibi tó wà gan kò sí àwọn olùmọ̀ tí wọ́n lè mọ tàlàyé ẹ̀sìn tó ń lè mọ kẹ́kọ̀ọ́ nǹkan bẹ́ẹ̀ bí ìbí ẹ̀ ló bá wọn. ìgbà pé èrò yẹn ni lẹ́nu yóò fi wá mọ̀ nípa àdájọ́ yẹn àyẹ́pẹ́rù ẹni báyìí kò sí ìyẹn kan tó sí ààwẹ̀ rẹ̀ àwọn afá sálàyé ilé látara àdísù àdíyù bun hatim àdísù àdíyù bun hatim ìjọláàánì nígbà tí ọlọ́run sọ pé wá kulu washrabu hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr títí ẹ fi mọ̀ ìyàtọ̀ láàrin òwú dúdú àti funfun lásùfà ní àlùfáàjàre òun á wà kó òwú dúdú owó funfun lọ́n fi sí gbèrí yóò máa wo pé bí ó sì ṣe yàtọ̀ òun sì ń jẹ ẹ mu wàá níyọ̀ wá lójú kò yé padà lọ bá nàbíyà Muhammad sallallahu alaihi wasallam pé kí ni yóò kílẹ̀ àtọ́wọ́n tó kó o tó lè dá yàtọ̀ mọ́ ìlú ti mọ́ ànábíyà Muhammad sallallahu alaihi wasallam ó ní àà ó ní tọ́lọ́ gbà lérò kan ó ní ìmọ́lẹ̀ àti ọ̀sán tí ó jáde àti òkùnkùn tòru tí ń lọ ènìyàn gbàdúrà rẹ̀ yíyọ àlùfáàjà rí ni wọ́n gbà lérò ó ti ń sallallahu alayhi wa sallam wà sọ fún àdí ibn hatim pé à ọyá lọ san gbogbo àwọn ọjọ́ tó fi ṣe irú nǹkan báwọn ò láwẹ̀ fi hàn pé àìmọ̀ àwọn ló bí irú nǹkan báwọn fún ibn kejì nínú májẹ̀mú òun náà ni pé ọmọ kọjá sí tẹ́nì yìí rántí pé òun gbàwẹ̀ tó fi ṣe kó má jẹ́ sí kó gbàgbé ni náà pé ó ti gbàgbé pé òun gbàwẹ̀ kó fi wá jẹ àbómu nǹkan ó ti rẹ̀ pé òun gbàwẹ̀ níta lọ́wọ́ rántí irú ẹni báyìí ó sì máa báwẹ̀ rẹ̀ lọ nǹkan kò sí torí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní man nasiya wa huwa sa'imun fa akala aw shariba. فليتم صومه فإنما أطعمه الله وسقاه ó ní ẹni yòówù tó gbàgbé tó sì jẹ́ aláwẹ̀ ó wá jẹ àbó mu nǹkan ó yà tètè máa kó sì máa báwẹ̀ rẹ̀ lọ ọlọ́run ló fún jẹ ló fún un. wàrà téèyàn bá ti wá rántí wọn kí ni tètè sí kíni kó sọ tó bá wà lẹ́nu rẹ̀ kó sọ tó tú sànù ni kó má gbé mi kó tú dànù bó so mi ni kó tú dànù bó ṣe mírasì ní kó tú dànù bó ṣoúnjẹ náà ní òkèlè ní kó tú dànù ẹni tó bá wá rí aláwẹ̀ ní fi nǹkan tẹnu báyìí ojúṣe tiẹ̀ náà ni kó ṣe kí ni kọ́ra létí pé a títí gbàgbé káwẹ̀ ń bẹ ní ìhìn kọ́ra létí pé èèyàn ran ẹni lọ́wọ́ lórí dáadáa nìyẹn tó lọ ní wàtà àwàlú على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان كما رأينا لرجالات الدرولون ẹ má ra ẹ lọ lérí ẹ̀ṣẹ̀ àti ìkọjálà bákan náà nínú májẹ̀mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé kọjá sí pé ẹni yìí ó fi inú fíjọ́ ló máa máa fi já àwẹ̀ yìí ó fi ṣe nǹkan tó bá àwẹ̀ jẹ́ ó fi inú fíjọ́ ni ìyẹn pé kọ́ má jẹ́ sí pé wọ́n jẹ nípa ni ẹni tí wọ́n bá jẹ nípa ojú ọ̀pọ̀ gba àwẹ̀ rẹ̀ jẹ́ o àlàfà fi ní tọ́kùnrin bá jẹ́ ìyàwó rẹ̀ nípa láti bá a ṣàṣepọ̀ ìyàwó ìgbàwò jẹ́ kò sì dára kàfàrà ibi pé wọ́n jẹ́ ń pa ni ìbẹ̀rẹ̀ pọ́n náà bá finú fẹ́dọ̀ ni ibi dára papọ̀ náà ni. bí bákan náà ẹnìkan bá bá ti nǹkan bọ̀yàn lẹ́nu kíláàsì a gbọ́dọ̀ tí nǹkan yìí bẹnu tó sì ń gbàwẹ̀ bó ti bẹnu kọ́ra bó gbé mi tí òrọ̀ gbẹ́dá sí tí òrí tu kò sí láìsí níbẹ̀ ni wọ́n jẹ́ dípa ni eléyìí ni àwọn ọmọ jẹun tí ó ní tí májẹ̀mú yìí bá ti lè pé àwọn ẹrú ẹni bẹ́ẹ̀ ti bàjẹ́ nìyẹn èyí tó bá nídìí kàfàrà ń bẹ̀ àwọn ẹrẹ bàjẹ́ yóò san gbèsè yóò tún san kàfàrà èyí tí ó bá nídìí kàfàrà ẹ̀yẹ́ pé gbèsè lásán náà ni yóò san alẹ́ ìní àwọn àlàyé díẹ̀ nípa nǹkan tí ó máa ń ba ààwẹ̀ jẹ́ lẹ́yìn náà ohun tí máa ń ba ààwẹ̀ jẹ́ nì tí ó mú yàn dára gbèsè ṣùgbọ́n àwọn kankan tó ń bẹ tó já sí pé ayọ̀ bàjẹ́ ṣùgbọ́n yín máa ń ba yín máa ń dí ládàwẹ́ kù ẹ̀san àwẹ̀ yẹn yín máa ń bàjẹ́ mọ́ yẹn lọ látara àwọn ẹ̀ṣẹ̀ èyí tó hàn nínú ẹ̀ṣẹ̀ àti èyí tó pamọ́ nínú ẹ̀ṣẹ̀ gbogbo àǹkan báyìí náà a ní láti ṣọ́ra fún un bí àti anábìyà Muhammad sallallahu alayhi wa sallam ó ní man lam yada' qawla az-zur wal فليس لله حاجة في أن يدع طعامه وشرابه ó ní ẹni yòówù tí ó bá fi ọ̀rọ̀ burúkú kalẹ̀ àti sẹ́ẹ̀bú ọlọ́run ò ní bùkátà sáwẹ̀ rẹ̀ ju pé kọ̀kàn jẹ kò mú lásán lọ ẹ̀san ẹ̀san aláwẹ̀ ṣe pọ̀ tó ẹ bá ṣe sàn bó ṣe pọ̀ tó tẹ́ pé ẹ̀san rẹ̀ kò ní ààlà kò láfojúdá ọlọ́nìkan lè bí ẹ bá ti fi gbogbo ara ọkàn gbàwẹ̀ síbẹ̀ náà ẹ̀ṣẹ̀ yóò ṣe pọ̀ sí ó ju gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yòókù lọ ó ti àpọ̀ tó èèyàn a máa èèyàn wà ládàyàn wà mọ bíntín èèyàn lè mọ́ lẹ́sàn àwọn yẹn látara ọ̀rọ̀ tí ò da jáde lẹ́nu àbí iṣẹ́ ẹbú èèyàn sí inú ọ̀rọ̀ bú òun ni alukẹ́bẹ̀ẹ́bù máa parọ́ ìmọ̀ parọ́ ẹlòmí ọ̀parọ́ kò fi tẹ́ lásọ tún wà nú àwẹ̀ náà nínú tí máa ń ba tí máa ń yòrò àwọn ẹ̀sìn wọ̀nyí àwọn nǹkan yìí ọ̀dà gẹ́gẹ́ bí òrùn ni tí máa ń yọ òrí tí yọ máa yọ ẹ̀sìn tí yọ máa yọ ládàá àwẹ̀ yẹn. bákan náà àlùríbà ọrọ̀ ẹ̀yìn ọ̀nà ní ìmọ̀ òfófó wọ̀lẹ́ẹ̀nù ìmọ̀sùn máa ṣépè fún mùsùlùmí wọ́n sùkúrìyà ní máa ṣe yẹ̀yẹ́ gbogbo àwọn nǹkan báyìí ìkan nínú àwọn ọ̀rọ̀ burúkú ni nínú àwọn ṣe ẹbú òun náà ni kéèyàn máa sọ̀rọ̀ jù kọ́ mọ́ máa kírun lásìkò máa sọ̀rọ̀ jù láti máa kírun lásìkò iṣẹ́ ẹbú ni fọláwẹ̀ àbí máa máa kírun níjẹ̀ẹ́mọ́ jẹ́ sí pé ọlọ́run kó tètè kó ayọ̀ nínú ọ̀rọ̀ kòrónà yìí kòrónà yìí bó ṣe jẹ́ ìbànújẹ́ fún ẹni tó nìkan ṣe tó lẹ́sìn sìn tí ò rí irun jẹ̀mọ́ kí tí ò rí tàràwì kí ní jẹ̀mọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ tí wọn ò nìkan ṣe tẹ́lẹ̀ gbígbàdúrà lọ́jẹ́ fáwọn àwọn tí wọn ò nìkan ṣe tẹ́lẹ̀ òun mọ́sáàsì òun kí jẹ̀mọ́ wákàtí wà òun kí jẹ̀mọ́ èmi ọjọ́ pọ̀ náà ni bó ṣe wà nú àwẹ̀ náà wọ́n wá rí gẹ́gẹ́ bí gbígbàdúrà gbígbà sí rí àfi ní mo máa rí ọlọ́run kò sì kó ayọ̀ nínú kòrónà yìí kó sì bá lékún nínú bákan náà kí èèyàn tún máa jáláwò kó tún máa ta nǹkan haram ara àwọn tẹ́ ẹ̀bú ni o inú tí máa ń ba aládàwọ̀ yẹn jẹ́ ni tí èjé kí máa ń dín ládàwọ̀ ẹ̀kú fún yẹn ni tí èjé kí ládàyàn ó tún gan kẹbi kéèyàn máa ta sìgá kọ́ máa tọ́tí máa tẹ́lẹ́dẹ̀ gógóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà ẹni tí ń fi owó èlé ṣòwò àbẹ́ni tí ń lọ bá wọn tí ń lọ gba owó èlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀sẹ̀ ẹbú ìmọ̀ gbọ́ orin music inú àwẹ̀ lọ́sàn àwẹ̀ ni ẹ̀rọ alẹ́ àwẹ̀ ni ìmọ̀ gbọ́ nínú àwọn tí máa ń bara tí máa ń dín ládàwẹ̀ kù nínú àwọn ọ̀sẹ̀ ẹbú bí ẹ̀ gbọ́dọ̀ jìnnà sí lélẹ̀. Ah, bákan náà ìmọ̀ nánà àpà àbí mọ̀ jẹun àpà mọ̀ jẹun ẹlòmíì tí ò ní lè jẹ tán yóò kù síwájú lásìkò sínú gbogbo àwọn kẹyìn náà ìyẹn ní láti jìnnà sí bákan náà kéèyàn ya ọ̀dájú ọ̀dájú ìmọ̀láàánú àwọn ọmọ ìyá yẹn inú burúkú ni tó burú ni ara ọ̀dájú ni pé kéèyàn ọmọ wa gbówó lé ọjà nítorí ọ̀rà lọ́wọ́n tọ̀rà yẹn kókó wa gbówó lé torí pé a ti wà ní rọ̀bọ̀dọ́ọ̀lù ọlọ́run ó bí ọ̀ láàánú ọlọ́run ni man la yarham la yurham ẹni tí ọba sànú àwọn ẹrú ọlọ́run ọlọ́run ní òun ò níranú ọlọ́run níranú ọlọ́run ó sì ní arrahimuna yarhamuhumur rahman àwọn aláàánú ọba níkẹ́ ní máa ń sànú yóò máa sànú tí wọn náà gbèjì bá ń sànú yọ ọlọ́run bọ́ máa sànú tiẹ̀ náà kí ló dé àsìkò táwọn èèyàn wà nínú nira tí wọ́n tún wá ń gbówó lọ́jà tí wọn ò rójú sẹ́sẹ́ tí wọn ò rówó lọ́kọ́ bọ̀ tẹ́yìn bá tọ́lọ́ bá tún ní kẹ́lẹ́ nǹkan fi ta ọ́ lọ́rẹ́ àwọn tó wá gbówó lé tó wá dọ̀ wọ́n gógó ẹbẹ̀rù ọlọ́run náà kó ṣe dáadáa fún ọlọ́kọjá alákòóso dáadáa níbi tí a dùn sí nìyí àwọn tó bá ní gbèrè kan sí méjì lẹ́rí àwọn tí a sọ yìí kí ó pèsè orí nọ́mbà yìí zero eight one sixty thirty nine eighty four twenty zero eight one sixty thirty nine eighty four twenty inshallah títí di ọ̀sẹ̀ tí ń bọ̀ láti máa tẹ̀síwájú ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ètò fi rẹ̀ ṣáàbì sunna ọmọ yàrá nínú ẹ̀sìn Islam Kamarudin abdulrahim láti masjidi tawhid ní ajégúnlẹ̀ area ọgbẹ̀jìlá road asidam ìlọrin à ń dágbére fún wa pé subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh